kékeré ni mo ti tẹ̀ àgbàánú ẹ̀fẹ́ lò ẹnu tí ò tó mọ̀ mi tó bá kọ́ lòdò agolo ẹ̀rí láti mo múra mo múra jẹ mo múra lápárọ̀ tètè kéde mo gbọ́ ẹ̀ mo gbọ́ ẹ̀ tó sì mo ti mọ wọn wẹ̀ ìpè ti bàgbà lọ́wọ́ dákàkújà bàjá gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ gbogbo ń tó tẹ̀ fún ẹ ní títẹ̀ gbogbo ń tó fún ẹ wọn ní mímú lónìí bàjẹ́.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 definitely sir kò lè sí problem sir by monday gbogbo ẹ máa ti yọjú sir all right sir. kí gbogbo eléyìí náà ta ni. mo yín ni tí bá ti fún yín báyìí kéyìn náà kó fún mi padà máa wà ó kì í jọ. kí ni ìtumọ̀ nǹkan tẹ̀ ń sọ woman i don't understand you kí lélẹ̀. mi ṣe woman woman kẹ ṣé rí mi ni ẹ wo ọmọ kékeré mi ni ọmọ i don't understand gbogbo nǹkan tẹ̀ ń ṣe yóò tẹ̀ yé mi bọ́ kí ni ìtumọ̀ ògbélé. wíwé ìwé ìmọ̀ tán tí bá ti lè dín mọ́ yín lẹ́yìn náà ti lè dín mọ́ mi ó máa yé yín. ó máa yé mi. bẹ́ẹ̀ ni. ho ho ho kẹ́bà pa what's this ah no gbogbo ṣì tẹ́fẹ́ máa ṣe é nu àdúgbò sí ni ìbá ìyá ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ rubbish àbí màá make sure pọ́gbọ́n sí di ah, rubbish. ọ̀dà ah. ọ̀kú kí ló wọ́n lè tún yẹn ṣe bí kì kò gbà mọ́ wọn ni. bọ̀dá. ire ire mo ríre ire mo ti ríre gbà láyé mi. lọ́jọ́ iwájú mi. kú iṣẹ́. lára tó important mi jù lọ́jọ́ yìí orí hmm. kí n má ṣe rìàzà lọ́wọ́ I can never step or break my razor for anybody. At all. But you are magical. So I respect you, Pastor. I stop the razor for you. Wow. Wow. Rasamu, ẹ kú náà. Ẹ máa rí ṣe lágbára Ọlọ́run. Amen. <laughs> ah bọ̀dá Sàámú ó tiẹ̀ dá bí mo ṣe rí yín bì báyìí ah mo fẹ́ rí yín náà o. ẹ tó bá le hmm. ẹ jẹ́ n wá rí yín ní ọ̀dọ̀ yín tí ò bá ṣe nǹkan táwọn èèyàn lè gbọ́ ẹ jẹ́ wá rí yín lọ́dọ̀ yín àmọ́ tó bá jẹ́ pé nǹkan tó free ni everybody lè gbọ́ ẹ sọ ń bí. ẹ bọ̀dá Sàámú ohun tí mo fẹ́ rí yín fún kì í ṣe ohun tó le rárá ohun tá a lè sọ ń bì báyìí náà ni. ẹ kò sí wàhálà ẹ káwọn náà gbádùn. ah bọ̀dá Sàámú ẹ máa nílò láti gba àwẹ̀ àti àdúrà pàápàá jùlọ lórí gbogbo àwọn tó ń gbé inú ilé yìí. ṣé orí òkè yín yẹn ẹ ti kó bẹ. ó ṣì ń bẹ. inú ilé yín tẹ́ ti ń gba ac tára yín fi ń dán yìí ẹ ti kó kó bẹ. wà ń bẹ. kí ló tẹ̀ kí ìwà bá yín bẹ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ tó heavy ni kí n gbàdúrà fáwọn aráalé ẹ dẹ̀ rí pé ọ̀bọ̀ ọ̀run hmm. ọ̀bọ̀ ọ̀run bí ẹ̀dẹ̀ fẹ́ kí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ sọ lójú àwọn ọ̀bọ̀ hmm. kódà gbọ̀n olórùn bọ̀dá Sàámú wọ́n ti gbẹ́nu lé ọ̀rọ̀ ẹ jẹ́ kán kúkú sọ tán èwo làbọ̀rọ̀ sọ pé máa bá wọn lórí òkè. bọ̀dá Sàámú olórí nìyín ara àwọn iṣẹ́ tí ọlọ́run dẹ̀ máa ń gbélé olórí lọ́wọ́ lára ẹ̀ náà lélẹ́yìí ó ní àwọn àṣẹ tó special tọ́lọ́run máa ń fi fún àwọn olórí. torí aṣẹ́gun àti àjògùn ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi àní. ẹ bá a kọ́ láti rẹ̀ olúwa jẹ́ tiwa kí yóò ṣubú kò sóhun tó lè borí agbára rẹ̀ àṣẹ́gun ni wà. Ah, mo ti ń fẹ́ wọṣẹ́ ẹ má ẹ má sọ̀rọ̀ yín lọ. bàdá Sàámú ohun tí mò ń bá yín sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣòro eré rárá o ẹ má fi ṣe àwàdà bíríbírí ọjọ́ mẹ́ta òun lè máa gbà nítorí àwọn olùgbélé. gẹ́gẹ́. àkìlọ́ tí a bá mi ṣe gẹ́gẹ́ èwo ni kí n máa fẹ́ sọ̀rọ̀ kò jẹ́ pé tí mo fẹ́ sọ lẹ́yìn náà ti fẹ́ sọ mo ti túra lẹ̀ jù fún yín mo ti túra lẹ̀ jù máa pa kára mi lẹ̀ ẹ rí ẹ ti mọ̀ mi tán sí finish. ṣẹ́ẹ̀tì ṣáwọn tẹ̀ ní kí n gbàwé àtàdúrà torí ẹ̀ rí kí ló yẹ kó máa ṣe kí ló yẹ kó máa ṣe kó máa ṣe kí ni ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀bọ̀ kí tí n bá gbàwé àtàdúrà bíríbírí yẹn ọlọ́run kò ní bọ́ lọ́hùn lé hmm. àwẹ̀ mi kò ní bá jésù lé a máa yín mú sí mi ni abẹ́rẹ́ nǹkan ẹ wo ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre awí kòǹkò. bọ̀dá Sàámú àwẹ̀ àti àdúrà yìí kì í ṣe ohun tí ẹ gbọ́dọ̀ fi ṣeré bíríbírí òun ni ẹ̀mí ọlọ́run sọ nípa ẹ̀. bíríbírí yíyọ bíríbírí bíríbírí ọlọ́jọ́ mẹ́ta bíríbírí biribiri biribiri wọ́n ní kẹ́ ẹ gbàwẹ̀ biribiri. èwo ti tètè máa fi púpọ̀ kan ṣeré. Ah. ọgọjọ mẹ́ta. dádì ewé jẹ́ ká máa lọ wọn ò ní kàyìn kú. mo fi ṣe sàǹpù fún yín ni pé máa padà fi ṣe rédíò ah. torí ẹ ní kí n má fi ṣeré mo ti sọ dèrè ọ̀rẹ́ di sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ mi mo máa ń jẹun lóru. Hmm mi lè gba àwẹ̀ three minutes three minutes nítorí ọ̀rọ̀ ayé ara mi kábọ̀ torí pé kí n máa gbà bíríbírí three days nítorí ọ̀rọ̀ ayé ẹlòmíì tèmi fún mi torí ara mi how kò sígbà tí mi ò kì í jẹun nígbà nígbà kan nígbà kan tí mo kéré díẹ̀ búbà kan wà tájọ ń gbélé hmm. tájọ máa ń gbélé ìyá doyin ni wọ́n ń porúkọ ó dẹ̀ bìdore náà máa lọ kànlẹ̀kùn máa ń jí ni ó láìkì bí nǹkan mi hmm. máa lọ kànlẹ̀kùn máa jí ni máa sọ fún pé wá wá wá wá mo fẹ́ ṣe kiri mo fẹ́ jẹun á dẹ̀ pèpè oúnjẹ fún mi kó jẹ́ tiri lóru hmm. àtìgbà yẹn wọn ni mo fi dàgbà báyìí ṣé mi tí mo ti ń jẹ pọn ẹran hmm. láti kékeré lẹ́ni time títí wọ three a.m. lóru ṣé mo ṣe wá dàgbà tán ṣé gbogbo nǹkan ara mi ò ti ní expand láti gba ẹ̀pọ̀n ẹran anytime ẹ wo tí mi ò bá gbàwẹ̀ mo lè má jẹun di four hmm. four mo lè má jẹun di four mi ní rántí ni àmọ́ tí n bá ní lọ́kàn pé mo fẹ́ gbàwẹ̀ abẹ́gbọ́sà six thirty àárọ̀ lèbi ti máa ń pa mí ó máa ń ṣe mí bí ẹni pé kí n break ní eight thirty àárọ̀ ni eight thirty ọlọ́run bí pé kí n break ní nine láàárọ̀ ni ẹ wá ní kí n gbàwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta torí ta ni mi ò lè gbà ọ́ mo sorry mo sorry jọ mo sorry mo sorry mo sorry. kò sáà mọ́ àgbàyà nìyí o nu àgbàyà ní ìnáwó nígbà tó ń sọ adúrú nǹkan tó le tó ìfun yín wọ́n tún sọ pé ẹ̀yin gẹ́gẹ́ bí olórí wípé kẹ́ ẹ ṣe ẹ̀tọ́ yín lórí àwọn tó ń gbénu lé pé kẹ́ ẹ gbà àwẹ̀ wọ́n tún ní kẹ́ ẹ gbà àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta nítorí tèmi Yoshibi nínú ilé yìí ẹ sọ pé ẹ lè gbà ẹ jọ nítorí Ọlọ́run tó máa sọ pé kémi gbà àwẹ̀ ọlọ́jọ́ méje nítorí tí ṣé mo máa give excuse ni. ah no sister Yoshibi kì í ṣe nítorí tiyín nìkan torí gbogbo olùgbé ilé pátápátá òun náà fi nílò láti gba àwẹ̀ yẹn àwọn olówó ànulè yìí èmi nìkan náà ni mo important tí mò ń gbé nulè yìí torí tèmi lẹ́sẹ̀ ní kàn gbàwé àtàdúrà ah, mi máa ní rí bí o. ẹ wo pásítọ̀ sọ bẹ́ẹ̀ mo respect yín gan olófa ilé yìí tó ṣẹlẹ̀ yìí ṣó ti yẹ yín mo respect yín nítorí àwọn ọmọ tá a jọ ṣe gan no no no eh, dọ̀tún láàrin no má fi má bò mí o má bò mí tó bá bò mí ọlọ́run wà bí o ṣé mo lè gbàwẹ̀ nítorí ẹ̀. nàó. Hmm. mi ì lè gbà bọ́dà gà ni bọ́dà gà ni tí wọ́n ti wà lọ́jọ́ ogbó òṣàdìpé ògbórun funfun ti kún kínní wọn bí ìmọ̀ bóyá yellow card ló wà lọ́wọ́ wọn àbí blue card ló wà lọ́wọ́ bọ́dà gà ni ṣé mo lè gbàwẹ̀ nítorí bọ́dà gà ni kò sọ fún mi. kábọ̀ nítorí ìwọ n máa gbàwẹ̀ nítorí ẹ̀ fún lọ́ọ̀dì ọmọ eighteen kí n gbàwẹ̀ torí ẹ̀ fún o kú ò látọ̀dún yìí n gbàwẹ̀ torí ẹ̀ fún carbon torí ìwọ náà junior ni wọ́n jẹ́ àwọn senior staff ni mò ń sọ̀rọ̀ ọ̀pá ìyẹn mi tiẹ̀ di dọ́dọ̀ tiẹ̀ láti ẹ̀tí bẹ́ẹ̀ sọ̀rọ̀. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bùrọ̀dá Sàámú ẹ má fi ọ̀rọ̀ ìṣeré rárá o ẹ mú un ọlọ́run adé wà pẹ̀lú yín. mo ti rí ire gbà ire ire ire láyé yé yé yé ah ah ẹ yà wèrè ni kí ló ṣẹlẹ̀. àwọn ah, dàpọ̀ dé ti ṣe èrè kí má bọ́ bò. Ah, ṣe bí mo ṣe sùn yóò dẹ́kẹ́ kó fún mi ni. Ah, ẹ wá ṣe gbádùn ṣá ṣe é ṣe èrè kíkó kínní fún àárọ̀ ìbùkún ẹgbẹ́ aládùúgbò ìrìn àti gbogbo ẹ̀. n kò máa pariwo ewu báwo lè ṣe máa rí yọ̀ǹba ìtẹ̀ máa sọ pé ó ṣeré ewu mi náà ewu mi. Eh, ṣé kò ṣe pé sí òkú mo wà òkè mo ò ṣe ṣe oúnjẹ kẹ́yìn náà kú fún mi ni ah. ẹ bá kú fún mi mi náà kú fún yín padà. ń dẹ́pọ̀ o ah yeye dúró dúró dúró dúró tó wáyé bo ah àlè wọn máa ah, ibi tó gbé mi wá yóò dáa dáa kí wọn máa ṣe kínní bíbá yìí láàrin àdúgbò láì ṣe wèrè. tí bá wọn fi pé àlè ṣe bíbá yìí bóyá ah, bóyá ká wọnú gbó ká lọ ṣe inú gbọ́ àbí kí lè fi. ah irọ́ kó tó gbé sẹ́yìn pọ̀ orí ó pọ̀ academos ni mí ṣùgbọ́n ah, wọ́n ń jẹ́ iṣẹ́ báyìí ń gbò. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ok ok ok. ìwé jẹ́ ìṣe ní ìṣe ìṣe ìṣe ìtura ìtura ìtura àbí ká ṣe mi báyìí náà ni. ibẹ̀ yẹn wà òkè mẹ́rin ká ṣe ń bí ibẹ̀ yẹn mo ní sí ìjú gan. Ah, ó yá ó yá. Musiał im byle słowo baj. Musiał... Musiał dọ́kítà. Kí ló tún kò lọ́wọ́? Dúró, dúró. Kí ni? Wà. Kí ni? Ṣé o ṣe kó fẹ́ set mi up ṣá? Ah, torí ah, tó bá yẹ kó lọ fi nǹkan sára fi bá mi sùn lásán, wà láì tà láì, máa wá ẹ̀ kan. Ojoojúmọ́ ayé mi ni mo máa fi ṣépè fún ẹ. Set yan up fi ti bá Mi ì set yan up. wo, wà láì. Tí bá fi lè ní opportunity láti wọnú bíbá yìí ọlọ́run bá ń gbọ́ kò sí ẹ̀ṣẹ̀ tẹ̀lé ṣe ọlọ́run máa dárí jìn. Ah, ìwọ ń wèrè ah, ah, ṣé ó jẹ́ bí àlùjọ náà ni. ọkú àlùjọ náà ni. Mm, mm, mm. múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ kí ni tún ṣe lẹ́yìn ọ̀sán dáadáa ìbúdó ìṣe máa aṣọ ọ̀tọ̀ ni. ẹ̀gbọ́n ayé ẹni máa bàjẹ́ ni. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kò ní dáa fún ẹ. ẹ̀gbọ́n ó tọ́ ni kí ni ẹ̀gbọ́n. mo ní mo rí sẹ́ẹ̀ ilé lẹ́lẹ́ lóbìnrin yẹn sùn sí bọ̀bọ̀ yìí lóògùn fún ni. Ah, mo gbé mo gbé mo gbé. ọdún wò lára ẹ ní. Ah. hello hmm. ìwọ kí ló fẹ́ bá bèbí yìí ṣe ná. àìdí òní kó bá mi ẹ̀gbọ́n ah, ṣé ọkùnrin ní náà ṣé máa rọ́mọ kàǹkà báyìí máa gbé súnmọ́ yẹn ní súnà bò ni. báyìí náà jẹ́ ọjọ́ bọ̀ wẹ̀rẹ̀ bàbá gbà jẹ́ bàbá fà bẹ́ẹ̀ tì í. kúrò èrò ṣe fẹ́ gbà lóògùn àbí. ìtẹ̀fẹ́ máa ṣe ládùúgbò nìyẹn kẹ́ máa gbà àwọn èèyàn lóògùn kiri àbí àwọn ayé máa bàjẹ́ ni. ẹgbẹ́ irọ́ mi ṣá. mo bí báyìí wọn ò lo kókó fún mi ewu èmi ló wù mí ṣe èmi ni mo wọ́n wá bí báyìí ah. ẹ jẹ́ kó ṣe nǹkan tó ṣe kó máa lò ó torí ó lò yé ẹ̀gbọ́n ah! wàhálà ẹgbẹ́ ṣé rí ṣe rí yìí nǹkan tó máa wà lábẹ́ yín ó máa tó. Ah, ló bá tán dúró bó ṣe à. ẹ wo ẹfẹ mi lẹ ẹfẹ mi lẹ jàre. ẹ wò mẹ́mi tọ́pẹ́ eléyìí èso ni lásán ẹ wò ó kẹ. mi máa ń gbọ́ kọ́tà pẹ̀lú sílẹ̀ ọmọ tọ́pẹ́. lọ́tọ́jú ààrẹ o ìṣó ìṣe ìwòkè ìṣojú lásán. ìwò lọ ṣé gbígbà àbánilẹ́ ọ̀jẹ̀ láwọn pípù yìí kí ni wọ́n fi ṣe báyìí mo jẹ́ gbọ́dọ̀ ríyàn tó máa bá mi ṣe láàrin ìṣẹ́jú mẹ́ta kí ni wọ́n fi ṣe báyìí ta ló wà bẹ́ẹ̀ yẹn ṣé kí n máa bọ̀ ta ló wà bí o ṣé kí n máa bọ̀. Ah, ah, This is a wrong time to go. I mean, my boss's house. No, no, no, no. Ọmọ etí ń lè tẹ̀lé ẹ. Bẹ́ẹ̀ mi ṣe wàá yìí mi ò ní time. Ọwọ́ wo ló ń yọ? Ọmọ etí máa tẹ̀lé ẹ. kí ló ń ṣe bọ̀bọ̀ ìnà àṣọyẹ pé ṣá wọ́n ṣe ṣe pé kí n tẹ̀lé lọ for what. ṣáfà kẹ́tí ṣẹ́. ṣáfà mo ń pè yín náà mo dẹ̀ ń tẹ̀lé yín mo ń pè yín. tí wọ́n bá dẹ̀ sọ pé òun fẹ́ rí lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ dẹ̀ máa ẹ̀ dẹ̀ máa fihàn sí ìsìkọ́ mi ah, kí ló ṣẹlẹ̀ gan. mi ò ṣe ní fẹ́ sí ìsìkọ́ mi kí ló wá lọ́dọ̀ mi tí mi fi ní fẹ́sìs kọ́ mi mò ń ṣeré ẹ̀sà lọ́lọ́ òun disturb mi náà wí kò fẹ́ rí mi ò fẹ́ rí mi mo ní káwọn ọmọ gbẹ́lú lọ òun ló fẹ́ rí mi kí ló fẹ́ rí mi fún gògòsàn fún mi. ẹ ṣé tí mi bá fẹ́ rí yín màá sọ pé mi ò lè tá ìbáyọ mo ti ṣeré àṣàtọ̀ mi àtàwọn ọmọ mi àdẹ̀fẹ̀sẹ̀ ayé débì kan kó ló di pẹ́lẹ̀ ṣú. Ah, kí ló máa ṣe é gan-an máa dé máa wọlé wà máa wọlé yàrá ṣó wọlé yàrá mi rí. kí ni ṣó wọ bẹ́ẹ̀ rí. bẹ́ẹ̀ ni ṣó wọ bẹ́ẹ̀ o mọ structure tó wà bẹ́ẹ̀ sí ṣó mọ shape tó wà bẹ́ẹ̀ sí. báwo ló kọ́kọ́ pro. bùrọ̀sà mú ẹ̀wọ̀ má bínú pé mi ò kí wọ́n láti wà o ọmọ ìta tó ń gbélé wọn kí lorúkọ ẹ ìdí àrà òun la rí tó rìn kiri gbogbo àdúgbò tó lẹ̀ mọ́kùnrin káàkiri bọ̀dà Sàámú bóyá ni o ṣe pé kọ̀kọ́ ṣe ọmọ yẹn o. ìdí àrà ń lẹ̀dí mọ́kùnrin kì í ẹ̀. ẹ jọ gbàtẹ débí orúkọ ta lẹ dá. ẹ wo bọ̀dà Sàámú èyí la wá rí kókó yà wá lẹ́nu àbí. èmi lẹ wá rí àbí kí n tiẹ. tẹ́ńtẹ́bò ibi tó ti ń bẹ̀rẹ̀ rí téèyàn bá dẹ̀ ti tẹ́ lójú wòlíì wọ́n pè ẹ́ wòrán wà ríran wò ọba tó níjòyè yẹn wà fi hàn mi i am the king of the ten communities mi ò dẹ̀ ní olóyè kan ṣo kó careful mo ṣe ń bá ẹ̀ sọ́ọ́sọ́ síbi careful kí ló ṣẹlẹ̀. bùdá Sàámú ọmọ tó ń gbélé yín ìdí what ìdí àrà òun la rí lẹ́yìn bẹ́ẹ̀ tó ń lẹ̀ mọ́kùnrin káàkiri. ó ń lẹ̀ tì máwọn ọkùnrin kiri àdúgbò bọ́dà Sàámú mo ní kẹ́ ẹ bójú tó ọ̀rọ̀ ọmọ yìí dáadáa ṣe rí àṣírí ló ti ń tù yẹn o ṣe rí nsìn àti kò fánlẹ̀ ìfà ti ń ṣe. ìdí ara ńlẹ̀ dì mọ́kùnrin kiri ẹ̀jẹ̀ fojú ara yín rí fúnra yín. ìdí ara. padà wá bí wọ́n ti bí bọ́ báyìí irú òṣìwò ló ta lé ẹ̀yẹ náà irú ẹni sùn ẹ gbóòórùn pé àtọ̀run ẹ má bínú ta ló ní mú bí ta ló gbóòórùn spam ṣé ẹ pé àtọ̀run lára ọmọ ẹ. dọ̀tún afa ṣé wọ́n gbóòórùn ni. abẹ́rí bẹ́ẹ̀ fòkàn lórùn lára ẹ àtọ̀ ni smell àtọ̀kẹ̀dẹ̀rẹ̀ ó máa kúnlẹ̀ ni kò sí ní tó fẹ́ fẹ́ kún where are you coming from wọ́n náà fi ẹ̀yìn ẹgbólẹ̀ káàkiri. wo èmi mọ́lẹ̀ àwọn wo ló sọ bẹ́ẹ̀ bọ́dà Sàámú òun ló wá sọ alájà alájà ọbọdá olódùn àti sáìdọ̀sù àwọn àbẹ́fẹ́ ṣe mo ṣàlè sọ lójú ẹ̀ àwọn ló wá sọ. ẹ gbọ́ ẹ rí èmi ayé yín jẹ́ máa bàjẹ́ fún kọ̀tẹ́ sọ yẹn ni ẹ ń parọ́ mọ́ mi ẹ tún ń takò mí lójú mi. àbọ̀ wa bá lọ̀rọ̀ tí ẹ wò bọ́dá Sàámú ẹ má dá wọn lé lóhùn wọn ò níṣe àìníṣe ló ń dà wọn láàmú gbogbo ohun kọ́tẹ́ kọ́tẹ́ ṣe yẹn ó dùn mí o àwọn èèyàn wá rojọ́ fún yín ẹ ẹ lè sọ pé ẹgbẹ̀rín mi jẹ. wá wá wá. wá wọ́n dé eru sí ẹ lẹ́yìn ni àbójó kò léru. ọ mo ṣubú ni. o ṣubú ń gbà. ìgbà tí mò ń bọ̀ wá sílé mo ṣubú. bó ṣe wá ṣubú wá ṣubú báyìí báyìí ló ṣe ṣubú hmm. àbí ṣé o ò fa bẹ́ẹ̀ ṣubú ihò lọ́wọ́ ṣubú. lọ pọ̀jù ara rẹ̀. Bọ́dà Sàámú. Sọ̀rọ̀ tó ń sọ ilé ìgbé tó. Brosa, I know folks like this. They are called rumor peddlers. They go about like their life depended on it. That's, that, that's just the fact. But Sam, they are everywhere. As in every single place, no why ẹ wò bọ́dà Sàámú èmi ń sọ tèmi o èmi ń sọ tèmi o ṣe rí ọ̀rọ̀ ọmọ ìdí àrà yẹ tètè yá bójú. gbẹ́sán gbogbo gbẹ́sán jọ kó jẹ́ kí down call eh. mi. Eh, kó má lọ jẹ́ pé ibi tí mi ìfẹ́ kẹ́ gbẹ̀yìn sílẹ̀ máa gbẹ̀yìn sí. ibo ló fẹ́ kí màá bẹ́ gbẹ̀yìn sí. ibo ló fẹ́ kí màá bẹ́ gbẹ̀yìn sí sọ fún mi náà. ibi dáadáa náà ni mo ń sọ. hello hello. o ti sọ tèmi mo ti sọ fún yín mi ò mọ̀ bóyá kí n send the menu kí n send the menu àwọn outing wa kí n send ẹ̀ sórí whatsapp yín. okú àgbà ó ti di forty k òun la máa kọrin bẹ́ẹ̀ ń sìn à ń ṣe promo promo ńlọ lọ́wọ́ òkú àgbà forty k àti pé torí gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ káàkiri nínú ìlú ṣe àfẹ́fà ayé nìyàn lára ẹ̀ mọ̀ kí talent wa là ń lò a lè ṣẹ̀ṣẹ̀ compose àwọn orin ńláńláńláńlá kan ni ó hot kan. àwọn wèrè oníranù òṣì olórí ibú ọmọ wọn kàn máa jẹ́ kéèyàn máa tẹ́bi téèyàn ti níyì ni àwọn oníranù òṣì. okú ìdí àrà mo gbé mu dárò ẹ èmi mi ìpariwo kò sí fún ọkọ tí mo sọ. Ah! ìdí àrà kí ló ṣe é sí kankan kò sí kankan ló ń ṣe báyìí hey mo rògo ìdára ìdára kí n má pariwo ṣíbíà kí n má pariwo mi pariwo ìdára hey mo kú mo hey. bẹ́ẹ̀ di ọmọdé one twenty ah, ẹ̀yin lè fẹ́ náwó ọmọ ọdún méjì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ dẹ̀ fún wa àní kò lè yé wọn kò tí ì lè yé wọn. ọlọ́sàn mi wọ́n mú un kó ṣẹlẹ̀ tọrọ òkú nílé. ẹ wò máa pè é padà òkú àgbà forty k bẹ́ẹ̀dì ọmọdé one twenty bẹ́ẹ̀dì ọmọdé one twenty òkú àgbà forty k máa pè é padà jọjọjọ mọ bá bọ́ kí ló kí ló kí ló ṣẹlẹ̀ mi ti kọ́ mi ti kọ́ kí ló wá wá kí ló ṣẹlẹ̀. mi ò lè sọ́ọ́sì mi fẹ́ kẹ́ fojú yín rí. má bọ̀ má bọ̀ má bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìdí àlà kí ló ṣe. tó bá débẹ̀ tó bá yẹ kó mú mi ṣeré ni màá bẹ́ẹ̀ já o. mo ń ṣeré mi ò ń ṣeré. ẹni sùn ẹni sùn ló ń bọ̀ ẹni bóyá ń fà mí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. kíni. ibi ni. ni kíni. ibi mo ti rí i bí mo ti rà. Tàlélé. Ìdí. Bùrà Sàn, kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ wá? Ìdí àrà. Ṣé bí wọn ni mo rí bẹ̀yẹn sísinsìn? Tó ń sọ fún mi pé kí n má pariwo. Níbí báyìí níbí báyìí sísinsìn tó ń ṣe báyìí mọ́lẹ̀lẹ̀. Ah! Ẹ bá mi mò ṣe báyìí ibi tó dé pé ìgbálẹ̀ tí mo fẹ́ fi gbálẹ̀ tó túká òun ni mo lọ ṣàlẹ́yọ kọ̀ọ̀kan. Ah! wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ tí mo rí ẹgbẹ́ yẹn sì sí tó ń lẹ́ẹ̀dì mọ́ sókè ìwé bàdá Sàámú. kì í lọ ṣe ah! ọmọ adé àtọ yìí ó lè dá fáwọn tó jọ ní òkè ṣe pé lọ́dọ̀ tèmi orí burúkú ló ń ṣe o eh. ṣé gbogbo àwọn òṣì tí wọ́n jọ ń kóra wọn káàkiri ṣé ó ti tán ni tó máa wá máa fi máa lẹ̀dì mọ́ sọ́kẹ̀ ìwé torí ọlọ́run irú rọ́ọ̀ṣì wo ló pàṣẹ torí kan tí sọ bẹ́ẹ̀ wá sọ láàárọ̀ ló ṣe sọ gbogbo òṣì bí òun lè gba àwọn àtàdúrà torí ẹnikẹ́ni ẹni tí ìṣòro bá wà ní ayé kò dágbàdúrà owó fúnra rẹ̀ dẹ̀ ti mọ̀ pé ìṣòro wà ní ayé ẹni yẹn ah. tó o bá lógun kí ló dé tó sọ tó o parọ́ mọ́mọ́ lọ́mọ. bódà Sàámú mi ò parọ́ mọ́ àwọn oh. tó wá síta lẹ́ẹ̀kan nǹkan tó wá sòótọ́ ni o mo fojú mi rí báyìí kí tó wá pè yín o. máa tọrọ ẹ jẹ máa ah. tọrọ ẹ kó máa bóṣù olóró lálùkiri kó máa bóṣù onílànà oṣooṣooṣù. ẹ wẹ wẹrẹ Saamu ẹwẹ ẹwẹ ẹwẹ tí wọn kọ tó yóò ṣí bí kíni kó wù. Ah! yóò ṣí bí ẹ ṣọ́ra yín nínú ilé yìí o ṣé mo kí mò ń kìlọ̀ ara yín mò ń kìlọ̀ fún yín ẹ ṣọkùnrin tí wàá tó ń ní bọ̀dà Saamu ni màá máa ṣe báyìí sóò jìrì ah. kí ló tẹ̀ fẹ́ bá mi dé gbogbo orúkọ báyẹn kí ló tí mo fi máa ṣerú wà pálapàla báyẹn yóò ṣí bí ẹ ẹ ṣọ́ra yín nínú ilé yìí o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o mò ń kìlọ̀ fún yín sí àti àgbàyà òṣèré bó ṣeré onírànù máa padà wá gbálẹ̀ ni kí lọ́mọ yẹn ṣe yẹn ó kúrò ó bínú fi ẹ́ lẹ̀ lọ kó o ṣú ara ẹ̀ gan yọ síbí ohun tó bá ń jú ẹ lọ́wọ́ kó o fi jólẹ̀ ohun tó bá mú ẹ ṣe hùn hùn hùn bá sọ̀rọ̀ bí ogun ayé ẹ ṣe kéré mọ tó ò fi mọ̀ pé ológun bẹ́ẹ̀ ni yẹ́rìngì etí ẹ rí bẹ́ẹ̀ ni orí pé ní kọ́kọ́rọ́ lókè tán máa fi fà á ó rò pé bíi báàgì ni tíntín ṣoṣo tó wà lábẹ́ ẹ̀rù gúdú yẹn òun ni báàgì ogun ayé ẹ̀ kíákù ọmọ yẹn bínú kúrò níwájú ẹ̀ ó fi ẹ́ lẹ̀ síbí èmi náà máa kúrò ó máa kù wọ nìkan tó bá wá kù wọ nìkan kọ́ tẹ́rù ààrẹ pa yọ̀ṣíbi tink kò dẹ̀ gbàwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta ti sọ bẹ́ẹ̀ ni kò gbà. Hmm. ó ìgbà wo ni mo fi sá lọ síta sí tí mo lọ pé bọ́dà Sàámú tí kinní burúkú jáǹkù yìí tó ti mú gbálẹ̀ tó ń gbálẹ̀ bọ́dà Sàámú ayé ọmọ yìí bàjẹ́ lọ mo sọ tèmi o. ọ̀rẹ́ ṣé o mọ bẹ́ẹ̀ ni oh god a kò jókòó sí ibà látàárọ̀ nsìn ẹ́ wo èmi ò láì kọ̀rọ̀ ọmọdé kan tẹ́ pé ó kọ̀ máa waste time àti bàtà kọ̀ máa jókòó ó dẹ̀ lè má mọ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ yẹn. babe o oh, dey ma calm down. Mm má jà fojú di àwọn ọmọ yẹn o nǹkan táwa ò mọ̀ àwọn ọmọ yẹn mọ̀ o tó ní sùúrù kò ní pẹ́ ṣe tó má kàn lójúmọ́ ẹ̀ka lọ ra nǹkan tí ó dà lọ́jà. o ṣọ. náà. èwo ló tóbi jù crocodile ló tóbi jù crocodile. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà mo tiẹ̀ mọ́ crocodile tó tóbi gan ni o. àtẹ̀lé láti ra nǹkan tó. pé mo parọ́ àbí. lọ́jọ́ yẹn ah, ọ̀rẹ́ mi. <laughs> ṣé mi ò mọ mọ́nítọ́ ní ṣàyàtọ̀ sí crocodile no problem crocodile mo ti rí ń bẹ̀ yẹn rí ẹ máa kí ẹ fù ẹ máa kí ẹ fù pẹ̀lú gbogbo ọkọ tẹ bá ń ṣe. gásà ọmọ ẹpẹlẹ o. tani tani. Ah, èmi ni. èmi ni àbí kí mo gbọ́ tálẹ́yìn mọ̀ tó ń jẹ́ èmi nínú èmi ni ọlọ́run ọba nìkan ló ń jẹ́ èmi ni nínú èmi ni ta ló pè mí náà yín. èmi ni mo kí yín gàṣà. Eh! ṣé wọ́n rè é ṣé wọ́n rè ṣé ò ní ìwọ aso le tó yìí aṣọ lẹ́bí bò àṣòpọ̀ tó yìí aṣọ lẹ́bí bò wégbè àṣòpọ̀ tó yìí aṣọ lẹ́bí bò. kí ló pè mí fún. ó kàn fẹ́ kí mi ni àbó fẹ́ kí mọ̀ kó wáṣọ tuntun rí o pé ó wọ pinjamas. bọ́lá Sàámú ẹ kọ́ sọ. ẹ pẹ̀lẹ́. ẹ kọ́ sọ sọ. mo fẹ́ sọ̀kọ fún un. sọ sọ. Bros Amúṣe lè gbàdúrà. Why not? Ṣé ló gbé mi ró? Àdúrà ni. Àdúrà gidi ni o. Nítorí pé èèyàn yín kan kó má bàa jẹ sọfín pátápátá. Èèyàn èèyàn èèyàn ẹ̀kan ìyá ẹ̀kan ti ń jì sọ̀fìn àbí báwo? Bẹ́ẹ̀ni. Kó má jì sọ̀fìn ràúráú. Bẹ́ẹ̀ni. Kí n gbàdúrà. Bẹ́ẹ̀ni. Ṣé kò lawẹ̀ nú? Ó lawẹ̀ nú Bros Orí ò pè. Orí ò pè. Ṣọ́ mo jọ ọdún àwọn tí wọ́n máa ń ríran sísá mo jọrú àwọn tó máa ń pẹ̀tàn máa ń pé mo ríran kan báyìí mo rò pé orí ẹ̀ sá. you sick upstairs. Oh, jọ má bínú tó ìtọ́ lọ́hùn. jọ ṣé church pastor sọ bẹ́ẹ̀ ló ń lọ ni. Ah, rárá o lọ sí church pastor sọ bẹ́ẹ̀. Oh. ṣé irú àwọn èèyàn báyìí wọ́n máa ń fẹ́ tẹ̀ glory ni ó máa ti gbọ́rọ̀ ẹ pastor sọ bẹ́ẹ̀ òun á sọ pé òun lòún rí. Ah, rárá o alá ni mo lá tí mo sọ fún un. lọ bí o ṣe yànra dáadáa tó lè máa rojọ́ káàkiri hmm. láyé níbo. bọ́dà Sàámú òun lè ti gbọ́ yẹn ọlọ́run ti gba ẹnu ọmọ kékeré yìí ó ti fi bá yín sọ̀rọ̀ so kẹ̀dẹ̀ take to it ló kù. Hmm. àbúrí eléyìí òkè ló ah, ah, bá bọ́sàm bọ́sàm bọ́sàm take to it ló kù ṣe take to it àbúrí ẹ̀ ti àbúrí ẹ̀ ti yí ni mọ̀lẹ́kùnrin ẹ̀ ti fọ́. babe n ṣe bẹ́ẹ̀ bá gbàlagbà sọ̀rọ̀ kó yẹ kó sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ náà uh-uh. kí ló máa ń ṣe ẹ́ ná. bí o pé. ẹ wo ohun tí ń dàsàmú ẹ wo ẹ má bínú ṣẹṣẹ àti gbọ́n kan tó sọ. So ikán tó sọ yẹn ṣe o ẹ má fọmọ yẹn ṣeré o. ẹ jọ kí ni ìyàtọ̀ nù tí wine tó sọ àti tí pinjamas sọ kí ni ìyàtọ̀. the same thing. èmi lẹ pè síbi tẹ́ fẹ́ yẹ̀yẹ̀ ìwọ ní kí n lọ gbàwẹ̀ gbogbo ìbọn yín lórí mi ò ní ṣẹ́. amen. bí mo ṣe gùn tó kí n tún gbàwẹ̀ kí n lè di lọ́ọ̀gì kí n lè dánmọ etí kí n lọ gbẹ wá kọ́ni bóyá mo karùn-ún gbogbo ìmọ̀ yín kò ní ṣe lórí mi ẹni bá fẹ́ jìn kò dín ah. tí ò bá ti máa dúró agbá fúnra ẹ kò má gbà torí bí ìmọ̀ ìran òṣè tẹ́ ń rí yìí. olórí burúkú alákọ̀ọ́pọ̀pá wèrè bọ́dá mi nì bọ́dá mi nì bọ́dá mi nì àṣìírè hmm. orí ẹ ò pé wọ́n ìwọ kékeré kékeré o ti lose gbogbo opportunity tó ní lọ́dọ̀ mi o ti ní o ó oh, dẹ̀ pè mí dúró bá mi sọ̀rọ̀ abẹ́kọ̀ pàríran wò. mi kí ni wọ́n wọ́n má dábọ́dá Sàámú lóhùn ìwọ náà gan pàápàá oná làlà èrè yàn sọ fún irú bọ́dá Sàámú ló ń sọ̀rọ̀ fún wá sí pé wá wá ti kọ́kọ́ sọ̀rọ̀ àwọn nǹkan tó rí wá ti sọ fáwa yìí. sórí rádaràda tó wá ń fojú mi rí bí báyìí tó pé tí ò bá jẹ́ wà á ti máa kú mi bá a ti máa lọ débi pé bọ̀dá lórí burúkú ló ṣì tó wá sọ̀rọ̀ sí mi ẹni à be careful mi ì tilẹ̀ lọ gan kan mọ́ mi gbọ́ ẹni wẹ̀ mọ́. ẹ má jẹ́ kí wọ́n jà ah, lọ má bínú má bínú jà lọ yẹn sá ni ẹ. ẹ káàsán sá. ẹ wọlé. ok sá. ẹ wọlé. ẹ káàsán. sàràyè ìdí àrà ló ní òun béèrè àwọn tó ń gbé mi lé ni mo ṣe ní kí n mú wa. ẹ ẹ káàsán. ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi sí wọ́n ní lédì sọ pé òun fẹ́ rí àwa tá à ń gbénu lọ mọ yín náà. èmi náà ẹ ká sàn ẹ wò yẹ sà èmi mo sọ fún sísá yìí pé mo ń béèrè àwọn tó ń gbé bíbá yẹn òun ló fi mú mi wá. ok ẹjọ èso sì gbẹjà kọjá. Ah ah, what is wrong with you? Kí ló ṣe yín tẹ̀ ń gbé ara tẹ̀ ń scratch gbogbo ara yín? And again, don't you have courtesy? Courtesy demand that we offer you seat ẹ̀dẹ̀ ti wá ẹ ti sáré gbèdì ẹ ti jókòó nílé onílé. wo àbúrò tiẹ̀ filẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. ẹ ṣe kàn sọ mo wá béèrè pé ṣe ṣe ní blue film ni. Ah. mi ò gbọ́ ẹ come again. blue film ṣe blue film. Ah, are you not? kí ni gbogbo eléyìí. kí lẹ́yìn méjèèjì wá ṣe ń bá yìí. à ah, ń ṣe ní sùúrù kò ṣe bó ṣe ń ṣe rè gbàtọ̀ pàdé mi pé kí n mọ́ wọn wá síbi o kí ló ń ṣe yín. ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ tèbá ti ẹ̀mí yín blue film bóyá kẹ́yìn ṣe blue film fún mi. kí ló sọ yìí. ṣe lè gbádùn. kí ni gbogbo pàlàpàlà kí ni màá yìí sọ. kí ni. ó yà dìde. dìde ìta ìta ìta ìta oníṣẹ́kùṣẹ́ ìta ìta ó yẹ pẹpẹpẹ bọ́sà ẹ bọ́sà dànù ẹ bọ́sà kílẹ̀ kílẹ̀ wà nílé onílé. ẹ bá gbà mí pẹ́ pẹ́lú mi kí ni gbogbo eléyìí. kékeré ni mo ti tẹ̀ àgbà náà fi lò ẹni tí ò tó mọ̀ mi tó bá kọ́ lòdò agolo ẹ̀rí láti mo múra mo mú jẹ mo múra lápárọ̀ òdìbí kéde mo gbọ́ ẹ̀ mo gbọ́ ẹ̀ tó mo ti mọ ọwọ́ wẹ̀ ìpè ti bàgbà lọ́wọ́ dáadáa gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ gbogbo tó tẹ̀ fún ẹ ní títẹ̀ gbogbo tó fún ẹ wọn nínú lónìí bàjẹ́. wọ́n ní mo tóbi mo tóbi nínú rẹ̀ kìndẹ́ wọ́n lórí mi tóbi wọ́n lọ́wọ́ mi tóbi o ẹlẹ́sẹ̀ mi tóbi wọ́n tún lábẹ́ mi tóbi kò bí mi inú ọlá rẹ̀ ni mo mi ń jẹ o tí mo ń yàn jẹ ọlá rẹ̀ ni mo mi ń jẹ o tí mo ń yàn tábẹ́ mi tóbi ọlá rẹ̀ ọlá rẹ̀ ni ọ̀la rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tóbi ọ̀la rẹ̀ ọ̀la rẹ̀ mi. tàbí pé mo gbọ́wọ́ ẹsẹ̀ tàbí mo gbọ́wọ́ ẹsẹ̀ tàbí ẹgbẹ́ yẹn kan dà kó kan lẹ́kùn mo ní tó fẹ́ ó fẹ́ ó fẹ́ ọrùn mi ọlọ́rẹ́ ni mo mi ń jẹ o tí mo ah, àwọn akọ wà ṣá tá a bá wà ní tọ́ílẹ̀tì a lè wọn akọrin ní bedroom ah, a máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ odindi tíráàkì mẹ́fà a lè kọ́ tán ní bedroom àwọn akọ wà bẹ́ẹ̀ ara wọn ni mí máa kọ gbogbo rẹ́kọ̀dì tán kẹ́kẹ́ ní kẹ́kẹ́ ní ẹ̀sán ní. mama gẹ̀rí mi adébù sẹ́kù mama gẹ̀rì mi mama gẹ̀rì mi àdẹ́bù sẹ́kù a ní bí irú eléyìí ò bá dẹjọ́ kọ ẹni àmì kí ló dé tírú èyí ò bá jọkọ ẹni bàmọ́ gẹ̀rì mi bàmọ́ gẹ̀rì mi àdẹ́bù sẹ́kù sẹ́kùn o abu abu abu sẹ́kùn. wèrè wo ló ń kọlẹ̀kùn bẹ́ẹ̀ ta ló ń kọlẹ̀kùn bẹ́ẹ̀ tó ń wọ́n ẹ̀sìpẹ́tì pé kí n sọ pé àkànwọ̀ ta ni ta ló wà bẹ́ẹ̀. kí ló wọ̀ yìí. kan lára mi mọ́ ìwọ ọmọlúwàbí ni wọ́n wà. ìwọ olówà ṣọ́ọ̀tì ṣetán tó fẹ́ padà ni kí làwọn ayé kí ló máa padà lọ tí ó ti wá tó ń lọ ni kí ló fi wá fi ìhòhò wọnú yàrá mi wá ètò fi wọnú yàrá mi pẹ̀lú ìhòhò èmi náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wẹ̀ ni ìhòhò lèmi náà wà kò sí nǹkan kan lára mi wá ètò fi wọlé. ìgbà tẹ gbé omi tẹ̀ lọ sí tọ́ílẹ̀tì àjọ lọ ní in àjọ wẹ̀ tó ni n kò gbé tí bá wọnú tọ́lẹ̀tì yẹn wá bá yín ah, soundtrack mi bad mo máa pariwo yéyéyé mo mo ṣe pé kí n jẹ́ kí n wọlé. Ah, mo máa pariwo yẹ wàrò ni o o máa pariwo yẹ wọ nígbà tí bá ra ọwọ́ dùn ẹ bí mo ṣe wẹ̀ tí mò ń gbóhùn ẹsẹ̀ èèyàn tí mò ń gbó ṣé wọ ni bí mo ṣe wọ ẹ̀ jáde. ilé ẹ̀ jáde. mo sọ fún wọn ní pé nǹkan ti wà lára ọmọ yìí wọn ní kẹjẹ ká tọ́jú ọmọ yìí ẹ sọ pé mò ń ṣeré ẹ sọ pé mò ń mọ fìtì náà tí ọmọ ni ti rí kan tí mo sọ sí ṣé ti rí. Yọ̀síbí ní bá a ṣe wà yìí kọ́kọ́ bá mi gbé ọmọ ẹ̀ jáde lọ. Ah, bó ṣe wọlé right hand ló wọlé kò yé bọ́ọ̀lù méjèèjì ìsàlẹ̀ olódìmú. Ah, oró Fọdá Sàámú ṣẹ́rí ṣẹ́rí pé nǹkan tí pàṣọ sọ bẹ́ẹ̀ wá tó wá sọ tó ní kẹ́ gbàdúrà tàwẹ̀ ṣẹ́rí pé ọmọ burúkú iná bá wí ẹ wo bóyá máa fi ọmọ yìí ránṣẹ́ abẹ́ máa gbàdúrà ti àwẹ̀ yẹn ẹ máa ṣe kọ́nu méjèèjì o. Ah, eh. Yọ̀síbí ta ló rán ẹ lẹ́jọ́ òwe èrè báyìí mo nídìí aṣọ agbára mi any of my aṣọ mo ní láti wọ̀ báyìí nítorí level tí mo wà ẹ́ sí ọmọ mi ò lè dìde kò sí kankan lábẹ́ mi rárá mi dẹ̀ fẹ́ kíkí ní mi gbérí lójijì jọba mi lé ọmọ ẹ̀ jáde àti wá àti ẹ̀kẹ́ ẹjọ́ jáde lọ ẹjọ́ mi ò fẹ́ kẹ́lẹ́ bọ̀dì rí òun mi. yẹ́sì ni wọ́n lè bá ọ̀gá wọ́n ti ń sọ wọ́n ti ń sọ wọ́n ti ń sọ tipẹ́ mi ò gbà àfìgbà tó ṣe tọ̀nà tèmi gbogbo nǹkan kan táwọn èèyàn máa ń sọ gbogbo nǹkan tí wọ́n sọ pátápátá kò jọ mí lójú mi ò kà kún sọ bẹ́ẹ̀ nítorí wọ́n sọ wípé ó máa ń lẹ̀dí bọ́gì ó máa lẹ̀dí méèyàn gbogbo ọkùnrin tó bá ti rí báyìí àfi kó ṣáà já kí wọ́n pa pa pa pa á ní káwọn yẹn náà já kí òun ohun tí mi ò ti mọ̀ ni pé bóyá àwọn kan ti wá já kí ẹ̀wọ́ nù hó gangan kò yé mi àfìgbà tó gbájọ́ tọ́mọ̀ sí mi ó gbá John Thomas mi mú o gé orí John ó fà ó fẹ́ fà yọ kúrò ní ó fẹ́ fà gé yọ kúrò ní John ni kọ́lọ́n tó yọ mi ó ti wá wà ń bí fúnra ara ẹ̀ náà wọ́n ti mọ̀ kó gún jà òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó gbà ó ti gbà ń sẹ̀ kó gún jà òun ẹ wò ṣé tiẹ̀ rí torí ẹ tí mo ṣe wá gangan lójókòó yìí olórí burúkú tó yẹ kó gba kó fẹ́ gbọkọ mọ́ mi lọ́wọ́ kọ́kọ́ ṣoṣo tí gbogbo fámìlì mi ti mọ̀ pé mò ń fẹ́ níṣẹ́ ni ọmọ ìdí àrà òṣì yìí ló máa mú báyìí ló máa lẹ̀ dí mọ́ kiri ló máa mú abẹ́ ló máa gbà mú báyìí ìyẹn wá ní dandan bá ẹni tó máa tẹ̀lé lélẹ̀ yẹn gbà mí nà ó ẹ́ àbí ṣé kíní kó gba ayé ẹ̀ má ṣe mọ́ ni. sọ́nà sọ mo rò pé àyè ṣe ẹ ni mo rò pé nǹkan ṣe ẹ mo jókòó síwájú ẹ náà o tún fẹ́ máa sọ̀rọ̀ òṣì nípa pé o ò mọ iye ara ẹ ni o ò mọ iye ara ẹ torí ọkùnrin ló ṣe ń sáré káàkiri lórí òkè kí nìdí ara ní gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n ò ní ó nídìí ìwọ ní yansh ó ní boobs ìwọ lọ́mú kí ló kù tó ní tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó wá fẹ́ máa ṣépè fún client mi lójú mi arápò mọ iye ara ẹ gẹ́gẹ́ bí obìnrin ni ẹ wo sọ bẹ́ẹ̀ ọmọ ẹ ti gbà pé nǹkan ṣe wọn o ó ti gbà o. mìíràn sáà mú sista orí òkè yìí a ò kí ń sọ̀rọ̀ òdì ń bí báyìí. now ṣé ẹ ti wá rí nsìn wípé ẹ̀yin ò ní ogun kankan báyìí. now uh, sista ṣé ẹ ti rí báyìí wípé ó dàbí ẹni wípé nǹkan kan wà lára yín. ó ti gbà ó ti gbà kó gun wà ayé òun ó ti gbà. bẹ́ẹ̀ ni sà ẹ wo dáadé mo gbà pé nǹkan ṣe mí àmọ́ ibi tó gun yẹn gbà wọlé gangan ni mi mọ̀ ẹ mi. Hmm. Ah! Ah! gbèrè kí ló ṣe. sọ́bẹ̀ ó wo ṣùtùn ó ti ẹ̀hán bọ̀ sọ bẹ́ẹ̀ létí ẹjọ ẹjọ àmì òróró ara yín sóyìn wà bẹ́ẹ̀ ìdí ara ìdá sọ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi pẹ̀lú báìbù ní àtàlẹ́ ẹjọ pẹ̀lú báìbù àtàlẹ́ ẹjọ ṣẹlẹ̀ ẹjọ ẹjọ ìṣàlùmí ẹjọ ẹjọ padà ẹjọ padà kò ní jẹ yìí. ilé tèmi sì wà sálẹ̀ bẹ́ẹ̀ ọdún ẹ̀gbọ́n mi kan náà ló lélẹ̀. wàláì mo trust rẹ ilé tó máa kọ́ máa ju lè yẹ ó ṣọ̀ fún fọ́ sára. kí ló ṣe lédi. ẹ jọ ẹ jọ ẹ jẹ bàá nǹkan ṣe ni o nǹkan ṣe ni o. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ tí mo tẹ̀ ti lọ bí tí mo lọ kàn sí. babe babe what's up now mo dẹ̀ ti rí ẹ tó kọjá mo yín pé ẹ tó dá mi náà ni mi ṣe dọ́gba mọ́ títí ẹ ìwọ mò ń pè é. ok omi pé ẹ̀yin ni mò ń pè àbí ìwọ ni mò ń pè èwo ló fẹ́ lò ní méjèèjì. Ah, ah, stop ẹ na ṣé màmá lo ẹ fún ẹ ni ìwọ mò ń pè náà mo dẹ̀ ṣe ń pè ẹ tí mo rí i pé bóyá ò gbọ́ ni mo sáré lé ẹ mo dẹ̀ láìkì ṣèpù ẹ gan gbogbo nǹkan mo láìkì lára obìnrin ló wà lára ẹ àtiwájú àtẹ̀yìn méjèèjì ló wà òkè ń fẹ́ kèmí àti kájọ máa inú kájọ máa bẹ́ẹ̀lìra wa kò ń ṣe nǹkan tó àrùpá ẹlẹ́rìí. ò ń ké sórí yí ẹ ti bàjẹ́ no no no no ṣé nǹkan máa ṣe ẹ́ kí n má pariwo ṣé tábà tí wájú ń gbé ládùúgbò ẹ̀ kí wọ́n á mú ẹgbẹ́ yín mọ́ ṣé mi àti ẹjọ́ wà ní sàwáwù ni ìwọ ń tòsí èmi èmi àwọn ah, olóhùn ìyá má jẹ́ o ti o ti ń gbé lọ fà bó ṣe ń wò mí mò ń ṣe ọmọ kékeré starch kọ́ lè cheat mi mo ti thirty mo ṣe wáyé o thirty plus. òtí ah. ẹ̀jẹ̀ máa ta bó ṣe sọ fún mi pé o ti thirty yẹn ah. ṣáyé ò fẹ́ bàjẹ́ ṣé wọ́n bá mi ṣe. mo ní sùúrù hmm? ìgbára là ń búra bókùnrin bá tiẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó bá tiẹ̀ nígbà fún ọ ní mọ̀ bù eh? àwa yìí gan-an bá ti dàgbà tó yìí gan-an a sì wọ́n ẹni tí ò mọ̀ ń wa táà náà ò sì mọ̀ ń rún. Eh? màmá ṣé wọ́n máa bá mi ṣe yín ẹ mo sì rò pé ọmọ kékeré tó rí òpè tó ń sọ̀rọ̀ àgọ̀ jáde lẹ́nu ló jẹ́ kẹ́ ẹ bá mi bá wí ẹ wá sọ fún mi pé ìgbára là ń búra òṣìtẹ́yìn ṣe kékeré tí òpè yín tẹra wọlé tẹ fi dàgbà òun lẹ́fẹ́ kémi náà máa ṣe àbí ọlọ́run ò ní jẹ́ orí mi kọ̀ màmá ẹ̀yin náà wá sọ slang jáde lẹ́nu ní èjì yìí yìí ẹni ẹ̀ wáyàn tẹ máa malẹ̀ dí mọ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ wá ògiri tàbí kẹ́ ẹ wá gi ilẹ̀ ilẹ̀ jẹ̀lẹ̀ léyìí tó yẹ kẹ́ ẹ máa lẹ̀ dín mọ́ ó ti bọ́ fún yín lè rí mú mọ́ ẹ̀yin àgbà àyà òṣì ṣòróṣì tó kó bá mi ṣórí tó bá tún bí ẹ dá tó bá bí ẹ re ijó tí bá tún kọjá tó bá dá mi dúró ah má dẹ́ kí n sọ̀kọ́ tí màá ṣe fún ẹ. bẹ́ẹ̀ mi ní sùúrù bó ti tó já kí ló dé tí mo gbàdán bíbá yìí gbọ́ kọjá. a ṣe ẹ ṣe o àwọn nǹkan tá a ti ṣe ṣe ṣe ṣe ṣe hmm. tààlà sí mọ́ òun lélẹ̀ tó fẹ́ kí n mọ̀ ṣe báyìí òun ló fẹ́ kí n mọ̀ rántí. Hmm. tó ibikíbi tó bá wà ó mọ̀ lẹ́ẹ̀dí mọ̀ nǹkan kí sẹ̀dá rẹ̀ mọ̀ gbọ́ mi wọ́n mọ̀ lẹ̀dí mọ̀ ibi kíbi tó o bá wà kó mọ̀ gbọ́. Hmm. wọn lóògùn wọn ò fẹ́ mọ̀ lò ó mọ́ ni àmọ́ ìyá rẹ̀ ọ̀ jẹ́ ọ́ ọmọ hmm. lẹ̀dí mọ̀ nǹkan káàkiri. Hmm. Ha! Ìdí ara ah that was way too much báwo ló ṣe máa bá réyìn bá yẹn sọ̀rọ̀ bá yẹn ó ti pọ̀ ju ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ́ di ara. àgbàlagbà kan ṣoṣo tí mo rántí pé mo mo sọ̀rọ̀ sí nìyẹn. ìtò sọ̀rọ̀ sí yẹn náà ṣe kò pọ̀ tó ń sọ fún obìnrin àbò ògbọ̀n tó máa ń ní kò sàrúgbó gánà ó rò pé lásán ni wọ́n ń sọ kò sàrúgbó ń gánà lóòótọ́ obìnrin tó bá dàgbà tó ti dàgbà gangan gangan tó o bá sọ fún yín pé ẹ ìdí wọn ṣe ìdí wọn ti kọ kinní kan ọ̀rọ̀ kan bá bínú kọkàn dédé sọ fáwọn àgbà ìdí yín ti kọ kinní kan tí mi ò fẹ́ dárúkọ ọ̀rọ̀ kí problem ni o wá sọ fún àgbà o wá ní kó yẹ kó lọ máa lẹ̀dí mọ́ giri kó lọ máa lẹ̀dí mọ́ pẹ̀ kó lọ máa lẹ̀dí mọ́ gi níwọ pẹ̀lú dì tíwọ náà gbé sí dì tó gbé sára tó fi ń pè é nídìí ara yìí kó o wá dàgbàdàgbà kó o wọ sixty something kan wá sọ fún ẹ pé ìdí tiẹ̀ náà ti kọ kínní kéèyàn kan sọ fún ẹ pé kó o lọ máa lẹ̀ dì mọ́bì kan ṣé kò ní dùn ẹ wípé ha ìdí ni mo dẹ̀ fi ṣe wé o ìdí ni mo fi ṣe wé ìdí rẹ̀ ni mo ní tí wọ́n fi ń DM mi lọ́tún lọ́sì àbáwọn kì í DM ẹ ṣáà kì í DM ẹ pé ìdí ara send your account number ẹ tí ò ní dìtú ẹ tí ò ní dìtú ẹ wọ́n máa sọ pé send your account number ó jẹ́ káwọn orúkú tún wá bí jẹ́ ká wá bí gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń sọ fún mi ah. àgbàlagbà tẹ́lẹ̀ bú ibẹ̀ gangan ni ogun ti gbà wọnú ayé yín ohun tí à ń sọ fún àwa ọ̀dọ́ òde ìsìn nìyẹn too pure wípé ká máa gbìyànjú ká máa mọ bí a ṣe ń bá gbogbo ènìyàn sọ̀rọ̀ hmm. kò wá sí ogun kankan kò sí ìṣòro kankan tí ọlọ́run ò lè ṣẹ́ hmm. màmá àgbàlagbà tẹ̀ ń sọ̀rọ̀ ń pa wọn yìí ǹjẹ́ mọ ilé wọn. bẹ́ẹ̀ni mo mú mo lé wọn sá. ṣé lára community mẹ́wẹ̀ẹ̀wá ló ń gbé lára ló ń gbé kò sí wàhálà lára aráàlú mi ni lára tenant mi ni máa sọ fún pé kó dákẹ́já dẹ̀ dákẹ́jẹ́ hmm. tó bá jẹ́ lára ten communities ló wà yóò ṣe problem ìwọ lọ́lẹ̀ ní kó máa lẹ̀ dìmọ́ nǹkan káàkiri kí ni mo ní tí mo máa lẹ̀ dìmọ́ ni mo ní <laughs> èmi mo ti wọ menopause ti pẹ́ yàrá ní kí n máa lẹ̀ dìmọ́ nǹkan kí n lẹ̀ dìmọ́ gírí kò lè move kí n lẹ̀ dìmọ́ yàn gan kò lè move ìdí ara rẹ̀ kó bọ́ra sí òwò tán ráúráú kó má sí nǹkan kan lára ẹ̀ ní o bó ṣe lè wù kó mọ́ kémi náà bọ́ra sí òwò níbi ọmọlúàbí ara mi ò lè move ó lè try ẹ̀ wò ní bó ṣe lórí òkè. mi ò tẹ ìbọn tó ti fẹ́ tẹ. Eh, it's okay it's okay. ẹ sà àmọ̀jú gbogbo ẹ̀ lọ ẹ má gbàdúrà fún un ẹ má gbàdúrà fún un kó lè bójú rere pàdé lọ́dọ̀ ẹni tó ní pé kinní o lọ́mọ ajá rí bí o. ẹ jẹ́ àgbàdúrà. ẹ jẹ́ àgbà o. orúkọ jésù. àmín. a gbé orúkọ yín ga lórí ìránṣẹ́ olúwa gba ọpẹ́ wa. àmín. nítorí pé ọ̀nà tẹ́ ẹ gbà fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ kò pa wọ́n lára ju bó ṣe yẹ lọ olúwa gba ẹ̀yìn wa. Ah. ó pa lára o lẹ́dìmọ́gìmọ́pẹ̀ òun náà ń pè ládùúgbò nsìnyàn ìdí ara lẹ́dìmọ́gìmọ́pẹ̀ agbẹ́yìn gan torí pé ìṣẹ̀lẹ̀ yóò gba ẹ̀mí wọn olúwa gba ẹ̀yìn wa. oṣù bá mi dáríjì. ọ̀sẹ̀ mi. ó ṣẹ̀yìn hmm. lọ́mọ tó yẹ pé ṣe ló ń lẹ̀dí mọ́gi tó ń lẹ̀dí mọ́pẹ̀ kiri. ó dẹ̀ ń lẹ̀dí mọ́yàn kì í ṣe jẹ́ àtọ̀pẹ̀ nìkan ń lẹ̀dí mọ́yàn ni o tó máa fẹ́ bọ́ pátá tó máa fẹ́ bọ́ pátá ó rà kíní mi mú. Hmm. a ní ọ̀sẹ̀ mi. mọ́mì ẹni tó bá ti kọjá ìyẹ̀sí tó bá rí yín fín sẹ́rí àtẹ bá ti dá fún ó ti dá. Ah! kí ló máa ń ṣe ẹ náà. Hmm. Ah! lọ́mọ kékeré ara tiẹ̀ ló ti ń sọ̀rọ̀ eléyìí tó sọ yìí níwọ tó lè jẹ́ pé ilé ọkùnrin kan nìwọ náà máa ṣe wọ̀ sí i ó dẹ̀ ronú ibi tó ń lọ ló sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ìjáde lẹ́nu ah, kò sí wàhálà mi ò ní san tó yẹ kí n sọ mo mọ òwe mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti wà nínú mi báyìí tí mo lè fi tí mo lè sọ fún ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe yìí. Ah, ẹ máa dáríjì ni o ẹ máa dáríjì ni o wọ́n lọ́mọ ń lẹ̀dì mọ́gi ó ń lẹ̀dì mọ́pẹ́ káàkiri ó máa ra dáríjì ni o èmi ò mọ̀ kébí ìlàbọ̀ o mi mọ̀ ó ti sọ lóòótọ́ lóòótọ́ ó dẹ̀ ti sọ nǹkan tó ń ṣe àbí mi ò mọ̀ kébí gangan gan ni lómi lára ó máa dáríjì ọmọ ìní o máa dáríjì ni o no community tí mo ti jọba tí mo jọba ọmọdé gbélé mi máa dáríjì o. sista ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo ènìyàn pátápátá ló ń ṣẹ̀ ọlọ́run dẹ̀ ń dáríjì wá màmá bíbélì sọ pé ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà àǹtí ti ronúpìwàdà oná ṣe wá bẹ̀ yín. ọbẹ̀ má waste time ara yín eléyìí ò mọ bíbélì kò mọ báyìí. mo mọ báíbù o mo mọ bíbélì. o mọ bíbélì tó o bá mọ bíbélì ṣe o kàrí ṣe a kàrí. mẹ́fà ni mo kó sínú yàrá bíbélì mẹ́fà. ẹ kó bíbélì mẹ́fà sínú yàrá kí lẹ fi ṣe kí lẹ fi mẹ́fẹ̀ẹ̀fà ṣe tí ò wúlò fún yín tẹ́ fi ń dáṣẹ̀ rí àfọ̀mọ́ ọlọ́mọ tẹ́ ní kó máa lẹ̀ dìmọ́gì lẹ̀ dìmọ́pẹ̀ káàkiri ẹ̀yin ò lẹ́mi ìdáríjì rárá ni kí ló ṣẹlẹ̀ gan ló ṣẹlẹ̀ tí wọ́n bá dẹ̀ lágbára èèyàn èèyàn máa lò síbi tó dáa ni èèyàn á lò síbi tó dáa ẹ lọ agbára yín síbi gidi síbi gidi. màmá gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń sọ fún mi wípé ipò tí arábìnrin yẹn wà tó ń gbogbo tó ń ṣe àtọ̀dọ̀ yín ló ti wá màá wá fẹ́ kí ẹ wá àyè nínú yín kẹ́ ẹ dáríjì wọn pátápátá. ṣẹ́ẹ̀rí pásítọ̀ ọlá yín àti ọlá bọ̀dá Sàámú mhm. ni màá fi láǹfààní láti sọ̀rọ̀ sọmọ burúkú yìí ní kinní rádaràda yìí. èmi mo jẹ́ wèrè ni. kí irú eléyìí máa sọ fún mi pé kí n mọ lẹ̀dí mọ́gìrì báyìí kí n mọ lẹ̀dí mọ́gìrì kí n mọ lẹ̀dí mọ́lẹ̀ káàkiri hmm. ṣé ibi tó yẹ pé mo rọra kẹ́ra mi sí bíbá yìí ni ṣé ìtinú bá bí mi ah mo lè sọ pé gbogbo nǹkan tí mo ti lọ kó pamọ́ tí mo ti lọ kó síbì kan kí n kó jáde báyìí padà báyìí kí n túbọ̀ sí mọ̀ lò ní kí ní burúkú yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. lọ́rọ̀ kan ohun tó ṣe é tó fi ń lẹ̀dì mọ́ kankan káàkiri ọwọ́ yín ló ti wà àbí bẹ́ẹ̀ kọ́. ọwọ́ mi ni. what is your gain? tell me what is your gain? what are you deriving in it? ta ló fún yín láwọ́ọ̀dù? wípé ẹ ṣe èèyàn pa pé kó máa lè dì mọ́ gìrìgìrì àwọn ọ̀dùnwó lẹ gbà gbogbo tá a bá ń ṣe gbogbo agbára tá a bá ni mo ti sọ lẹ́ẹ̀kan pé ká lò lọ́nà tó dáa àwọn ọmọlẹ́bí lẹ̀ yìí ṣe bóbìnrin làwọn méjèèjì èmi ò tiẹ̀ mọ̀ adìẹ <clears throat> adìẹ máa ń wọ̀ bí báwo la adìẹ ṣe jẹ náà àbọ̀lẹ̀ ìjọmọ yín náà la adìẹ obìnrin ni gbogbo ọmọ tẹ́ ẹ bí ẹ̀ dẹ̀ tún wà ní society tẹ́ wà kódà ibì kan làwọn náà làwọn náà ṣàfẹ́ márì pàápàá jùlọ ọmọ tó dúró yìí ó ní di deliverance tó lọ sọ ọjọ́ yín tán ni o tójú tójú tiwantiwa ọjọ́ yín tán ni sọ bẹ́ẹ̀ èmi ti sọ ọba kọ̀bìnrin sì lèmi jẹ́ ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn jẹ́ ẹ̀yìn amúni títún èmi amúni líle èmi o àìmọye èmi tí mo ti rìn lọ́sàn-án rìn lóru èèyàn máa rìn kiri tó yẹn kò sẹ́gbẹ́ tí mi ti wọ pẹ̀lú rírìn mi orun burúkú ti pa mí wọ́n mọ̀ tí mo ti rí ni àìmọye ẹbọra tí mo ti bá pàdé. bọ́dà Sàámú ẹ ṣe gan àgbàyàn àkàlẹ́. àgbàmí àdìdòru mo ṣalẹ́ nìkan torí alẹ́ bẹ̀rẹ̀ láti seven àgbàmí àdòru àdòru tán ráúráú àdàgbà gan. ẹ màmá àti ẹ̀kínyín wípé ẹ fààyè gbà wá ṣùgbọ́n èmi náà wá rọ̀ yín wípé ó máa dáa tí ẹ bá lè fi ayé yín fún Jésù. Kristẹni lèmi o òkú Jésù mo dìrò mọ́ ṣọ́ọ̀ṣì wo lẹ́nu. lómi lára ẹ̀dárí jọbẹ̀ tán finally finally ni mo sọ ẹ̀dárí jì tán kì í ṣọ̀tẹ̀ o mi ní ọ̀tẹ̀ o finally ẹ̀dárí jọbẹ̀ tán. pásítọ̀ ṣẹ́rí mo máa dáríjì àmọ́ yóò mú nǹkan ètùtù wá yóò mú tàbí ṣètùtù wá fún kí n tó dáríjì o. èlò ní wọn owó kan ètùtù. twenty five thousand ni. mo mi ah, twenty five thousand báwo. Ah fifty thousand one fifty hundred. àyíká ni ah! kò gbẹnu ẹ sàn. Oh, lọ́mọ yìí sọ́ọ́tì fún ẹ nípò ni ṣọ́ọ́ṣọ́ ó wà pọ́síṣọ̀ kan nínú inú group tí wọ́n bí yín wà wọ́n tún sọ̀rọ̀ bí o tún ní fifty ní kọ́gbà so ìwọ náà lè ṣe o lè dásẹ̀ rí àfúnyàn bó ṣe wà yìí ah wo wo mo give up lórí ọ̀rọ̀ tiẹ̀ lómìnira I am the king of the ten communities bẹ́ẹ̀ lè ṣe mọ̀ mi ní kó o má ṣe nǹkan kan tó bá wù ẹ́ fún mi o mọ̀ pé bí fúnra mi mo lè ní yín lára má frustrate yín ẹ mọ̀ bí tá a ti jọ pàdé rí abẹ́ mọ̀ ẹ jẹ́ mọ̀ pé mo ní secret yín àṣírí yín méjì ó wà lọ́wọ́ mi ṣé ká tọwọ́ ògùn bọ̀ yẹn àbí ká tọwọ́ ìjọba bọ̀ ẹ já fìyẹn lẹ̀ àṣírí méjì ni ní secret tí mo ní ẹ̀ ni mo fẹ́ lò báyìí ẹ dáríjọ mọ́ yìí gbogbo owó tí mo ní tí mo lè san lórí tó ṣẹlẹ̀ yìí tó dẹ̀ máa san ó seventeen five deal or no deal seventeen five ẹ ò bọ̀dá Sàámú twenty five thousand ni kò dín. ah kò sí wàhálà sọ bẹ́ẹ̀ ẹ̀yin ti ṣe ti yín ẹ ti ṣe ìtọ́lọ́run ràn yín kò sí wàhálà ẹ jẹ́ ká máa lọ àwọn ọlọ́pàá débí lọ́la kò sí wàhálà ọ̀nà wà bí tó lè gba mọ́tò ọlọ́pàá méjì va va va wọ́n máa wá bí wúú wúú wúú wúú ẹ máa gbàgbé àti pọ̀fọ̀ ẹ máa gbàgbé oògùn kankan tẹ́lẹ̀ kó síbi kankan bí a ká filẹ̀ bẹ̀ seventy five deal or no deal. Ah, ó dáa bọ̀dá Sàámú ó ti gbà sí wàhálà má gùn lé yẹn náà o ó yá lọ dìyà yín lẹ́sẹ̀ mú kó dẹ̀ bẹ̀ wọ́n dáadáa kó dẹ̀ sọ ọ̀rọ̀ ẹnu ẹ lọ bẹ̀ wọ́n. inú ẹ súnmọ́ wọn. jẹ́ dédé lẹ́sẹ̀ mo ti gba seventy five o wọ́n máa wọnú àkáǹtì ẹ o. mo dáríjì ẹ o ò ní lẹ́ẹ̀dì káàkiri mọ́ o ẹnu ò dẹ̀ ní pa ẹ́ kékeré kọ́ ní seventy five ẹ̀ náà bàbá ẹ̀ bàbá ẹ̀ kílẹ̀ nílé. ẹ bẹ jẹ. ìwọ ló fẹ́ fẹ́mi lóúnjẹ sẹ́kítì ẹgbẹ́ ìwọ máa fẹ́mi lóúnjẹ mi àgbóúnjẹ lọ́wọ́ ẹ̀ woman oúnjẹ wọlé nílé. ẹ ò kò sí nǹkan kíkan tẹ fẹ́ jẹ tán ní ilé. o bá jọ bẹ́ẹ̀ fọ lẹ́ni kódà kò jọ bẹ́ẹ̀ la ẹ lọ gbé wa máa jẹ èmi àti pásítọ̀ náà làjọ máa jẹ oúnjẹ èèyàn méjì ní kẹ́ẹ̀ bu wa àjọ máa jẹun ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kò sí tó máa ṣe yín kò sí pọ́nlẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́mìí mímọ́ ẹ fílẹ̀ wèrè lé mi mo ń gbàwẹ̀. ẹ ń gbàwẹ̀ ẹ kò sí wàhálà ẹ gbóúnjẹ mi nìkan wá. kékeré ni mo ti tẹ̀ àgbà náà fẹ́ lò ẹni tí ò tó mọ̀ ọ́ tó bá kọlù lò agolo ẹ̀rí láyé mo múra mo mú jẹ mo múra lápárọ̀ ọ̀dẹ̀dẹ̀ kéde mo gbọ́ ẹ̀ mo gbọ́ ẹ̀ tó sì mo ti mọ ọwọ́ wẹ̀ ìpè ti bàgbà lọ́wọ́ dákàkúdà láyé gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ gbogbo tó tẹ fún ẹ ní títẹ gbogbo tó fún ẹ wọn nínú lónìí bàjẹ́.